so eléyìí mo tún tún sọ ń sìn ipe professor Alaro wọn ṣe dìfẹ́ǹsì fún ìhuan ní tó hàn sí mi ó so èmi náà níta wá kú fù lórí ìmọ̀ ṣe rùdúrù fún wọn tí bá rí nǹkan míì tí wọ́n ṣe tó tako súnà tó takun táwọn sálàfù sọ́ọ́lì wà lórí ẹ̀ má sọ̀rọ̀ lórí ẹ̀ má takun wọn lórí ẹ̀ ṣùgbọ́n torí pé òkè wọn ṣe àfihàn Allahu Ta'ala fún oníbídíà kan yíò máa wáyọ wọn kúrò sọ́lá mi ilé gọ̀ dé lẹ́vù yẹn ni mi ilé gọ̀ dé lẹ́vù yẹn tẹ́ẹ̀mù sọ pé mi àti yẹn àjọ sí ní káàmpù kan náà tí ẹni yìí bá lóun lálà séèyàn kan nítorí pòfẹ́sọ aláró nísìn ẹni yìí náà ti mú pòsíṣàn tó ṣe pé ó dìfẹ́ndì pòfẹ́sọ aláró before kínní before twenty seventeen ni kí wàá ló mẹ́ni yìí máa tako professor aláró question la, èyí tẹ̀mí mọ̀ wallahu alam òun ni kí ni ọ̀rọ̀ daura tí wọ́n organize ní 2017 tó ṣe pé níbi platform wọn yẹn ni dìfà fún àwọn ìkwánu ti ṣẹlẹ̀ sheikh ibn rọ́jí Allah yahfazu bákan náà sheikh abu sofiya àwọn méjèèjì wọ́n tako àwọn ìkwánu tí wọ́n dẹ̀ ṣá wọn gẹ́gẹ́ bó ṣe kan ṣá wọn ṣùgbọ́n kí ní ẹni kò go down well pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ́ ń jòkóó prof gan ò gbá so àwọn kan ṣe defense nípa kíni nípa fáwọn alukwan muslimun ká lọ tún fídíò yẹn wò so eléyìí ni genesis problem tí àwa ní pẹ̀lú prof ní markaz alisun olùjẹ̀má bí fún àsìkò yẹn gbogbo wa ní markaz al-sunnah jama láàrin prof lóní súnnà ẹni tó ṣe pé kò rí wọn lóní súnnà àbí tó ń máa ń takò wọn gan-an òyìn àfọ́ ọ̀gáníjà àti àfọ́ àtànímọ̀lá àfọ́ àtànímọ̀lá rẹ̀ ló le jù lórí ọ̀rọ̀ yìí délẹ́bù pé àwọn àti àwọn àfá àyókù sheikh saidi ni uh, sheikh uh, tajin usman abu sofiya gbogbo wọn fẹ́ wojú ta nímọ̀lá ìta markaz la wà lọ́jọ́ èmi gan mo try láti settle kìíní yìí so nísìnyí káwọn kan bọ́ta nísìnyí kàn mọ́ present wa bí ẹni wípé a ti ní problem pẹ̀lú professor alaro tipẹ́tipẹ́ eléyìí irọ́ pípa ni ọ̀rọ̀ ó ṣe alikhwan muslimun kò ṣe alikhwan muslimun òun ni issue ta ní pẹ̀lú prof ipe platform wọn dáwọ́ra tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ṣe kí ni wọ́n defend àwọn alikhwan muslimun ń bẹ̀ nígbà tí abu sofiya àti sheikh ibn rọ́jí hafidhahumullahu ta'ala tí wọ́n ṣe rùdúrù fún wọn iṣu táwa ní pẹ̀lú wọn nìyẹn láti gbà ẹ̀dẹ̀ ní tí prof náà try láti fèsì fáwọn kankan gbà tó yá ni wọ́n dákẹ́ lórí ẹ̀wọ̀n fèsì mọ́ so onílàákàyè náà tó ṣe pé kò fẹ́ káwùjọ dàrú tó ṣe pé àǹfààní àwọn èèyàn ló ń fẹ́ dáadáa àwọn èèyàn láwùjọ ló ń fẹ́ dáadáa fún súnà ló ń fẹ́ òun náà ó dákẹ́ torí ẹni tẹ́ ń ṣe rọ́dù fún ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mọ́ so kí a sọ pé kẹ́ ẹ ṣáà máa wo koko mẹ́niyẹn ẹ̀mọ́ wọn fáyẹ̀ ẹ̀ lọ yìí common sense takò fẹ́ni tó bá máa àwùjọ tá a wà ìntà ń bá yí ó ṣe kí ni ojú kó ṣe pé professor aláró là á mú là á máa ṣe kí ni là á máa fáyà lọ àwọn oníṣúfì wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìkùnánù gangan ń bẹ ń bẹ́ẹ̀ tó ṣe pé ó yẹ ká máa ṣe rọ́dù fún wọn lọ sọ ẹni yìí sìn ọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn àwa náà dákẹ́ lórí àsọ̀rọ̀ mọ́ hátà ìgbà táwọn kan ń dìfẹ́ǹdì wọn tó ṣe pé ọ̀rọ̀ wọn náà gbà wọlé náà fi bẹ̀rẹ̀ sí ṣe rọ́dù fún wa wọ́n ń kọ́ àwọn oríṣiríṣi nǹkan wa à ń dá padà fáwọn yẹn mo dẹ̀ ń tẹnu mọ́ ń gbà yẹn náà before ọkọ̀rọ̀ conference Saudi tó ṣẹlẹ̀ àwọn tẹ́ni yìí ń dìfẹ́ǹdì ẹ pàkíyèsí ẹ tí ò bá tẹ́ ẹ bá ti pàkíyèsí rẹ̀ ẹ àá mọ fèsì fún nǹkan tó ń sọ nǹkan yìí ó dẹ̀ mọ stain yìí ni yóò mọ tabẹ́ yìí náà torí pé ẹni yìí ò ní parọ́ mọ́ wa ká má ṣe kíni ká má try láti kọ ọ̀rọ̀ bó ṣe yẹ ká kọ ká má try láti sọ ọ̀rọ̀ bó ṣe yẹ ká sọ gbogbo eléyìí ni before kó tó di pé conference Saudi ó ṣẹlẹ̀ ìgbà tí conference Saudi ṣẹlẹ̀ tá a pàdé tó ṣe wípé wọ́n ṣe dáadáa sí mi nìyí látara bí a ṣe pàdé ń bẹ́ mo dẹ̀ wo ohun tó ń bẹnu ọkàn mi kí n sọ jáde mo rẹ̀ lọ bá wọn ní rúùmù lẹ́yìn ìgbà tí wọ́n gba nọ́mbà mi wọ́n fi nọ́mbà yẹn flash mi náà save mo pè wọ́n mo lọ bá wọn ní rúùmù mo dẹ̀ sọ ẹ̀mọ́ bínú lórí àwọn kan tó lọ o in tó fà tó fà tó fà tó fà á dẹ̀ sọ̀rọ̀ over one hour so kò sí nǹkan àṣírí kan ń bẹ tó ṣe yí pé mo fi ń bò wípé ọkẹ àṣírí lélẹ́yìí bí nǹkan ṣe lọ mo ṣe sọ yẹn ẹni yìí ni ìyẹn professor Aláró write up mi ń bẹ lórí Facebook twenty nineteen twenty eighteen tamale èèyàn ń ṣe lecture ní èdè Yorùbá mi mẹni tí mo gba lecture rẹ̀ ní èdè Yorùbá o tí mo gbádùn ju lecture ẹni yìí lọ àwọn òbí mi náà rẹ̀ ṣe ọmọ ń listen sí lecture wọn ṣùgbọ́n bí tá a ti disagree pẹ̀lú wọn a máa ṣe rọ́dùn fún wọn then ọ̀rọ̀ ṣe sùúrù rí kò ṣe sùúrù kò ń ṣe public lecture mo sọ pé professor aláró sùúrù rí ni wọ́n àbí doctor aláró sùúrù ni wọ́n ọmọ tó pè ní òun ni mo sọ̀rọ̀ yẹn fún ipe dìfẹ́ǹsì tí wọ́n ń ṣe fún àwọn ìkwánu yìí then ká máa ṣe rọ́dù fún àwọn ṣíà Muhammad Sururi ló máa ń ṣe àníyàn tí mo fi sọ gbólóhùn yẹn nìyẹn ṣùgbọ́n tẹ bá pèèyàn ní Sururi lásìkò tẹ wà yìí nìyí ẹ ti nà sábà rẹ̀ sí Muhammad Sururi táwọn èèyàn àwọn àfa súnmọ́ gbàpọ̀ níbi díà ni so mo ní láti máa pánìkì mo dúró ti ọ̀rọ̀ mi mo dẹ̀ sọ fáwọn gangan gbà tá a pàdé ni mo ní mo pè ń sùúrù rí wọ́n ní tí mo rí mo sọ kò ṣe pé kí wọ́n lọ ń dọ́jú pé mi ìpè yín bẹ́ẹ̀ mo fi rinlẹ̀ pé mo pè wọ́n bẹ́ẹ̀ sọ́lẹ̀ wo bó la ṣe lè ṣàtúnṣe àwọn nǹkan ká lè padà sí bá a ṣe wà before twenty seventeen ara bá a ṣe wà before twenty seventeen lélẹ́yìí o àfẹ́jìgbò ló ń dìfẹ́ǹdì professor Aláròyè against ìjàmbá ta bẹ́ẹ̀ ni position tó ń defend nígbà yẹn tí prof mú tí prof rẹ̀ kúrò lórí ẹ̀dì sí position yẹn àfẹ́jì gbọ́nba dá àwọn èèyàn fún position yẹn sí so bẹ́ẹ̀ lòun gan fún rẹ̀ ti defend the same prof lórí the same position tó ń bà dá àwọn èèyàn fún dáwà ní ìdí farabalẹ̀ kò ń ṣe gírígírí táwọn ẹni wọ̀nyí ń ṣe àwọn ẹni wọ̀nyí ń ṣàkóbá fún dáwà sàlàfíà ní tó wá ń bè mí nú jẹ́ jù òun ni pé àwọn wọ́nranwọ́nran tán ṣe káwọn èèyàn máa lẹ̀ mọ́ mi wàláì ìbànújẹ́ láló jẹ́ fún mi kíkí pé mo mọrú àwọn èèyàn báyìí gbèsè ayé mi ni wàláì nǹkan tí tó ń bà mí nú jẹ́ ni torí wípé wọ́nranwọ́nran wọn pọ̀ wọn ní stable position the same position tó ń takò òun ni tó ń defend prof fún tó lẹ́ni tó ṣe pé ó gba doctoral lórí sharia ẹ́n tó ń lálàsí àfa rẹ fún that same position lónìí ló ń sọ fáwọn ọmọ tí ó wà níwájú rẹ wípé àwọn ní bídíà ni wọ́n mú position yẹn ni wọ́n ní position yẹn wọn náà ti defend professor Alaro the same professor Alaro so definitely in to torí ẹ ní problem pẹ̀lú professor Alaro ẹ òun náà ni ọ̀rọ̀ ó ṣe àlìkùn ó ṣe àlìkùn ẹnì yìí dẹ̀ ni èmi ò mọbi tán ti tún sọ ọ́ tí n bá ríbi tán ti ń defend al-Ikhwan al-Muslimun ọ̀la màá bẹ̀rẹ̀ sí ṣe rọ́dù fún wọn padà insha allah tí n bá ríbi tán ti ń defend al-Ikhwan al-Muslimun màá bẹ̀rẹ̀ sí ṣe rọ́dù fún wọn padà so wọn ṣe rọ́dù wọn ṣe defense fún Ikhwan al-Muslimun so èmi ni mi ní wá sọ pé kí n stoop low kó ṣe pé tí mo àwọn ọ̀ràn mọ́ nìyẹn àbí mo ti sọ eléyìí ní àmọ́ iye ìgbà ṣùgbọ́n ìsìn yìí tún sọ ẹ ó ṣe tàrọ́jù kò ṣe ọ̀rọ̀ mi clear wọ́n ṣe defense fún alukwan muslimun mọ́ so nísìnyí kí wọ́n pé nǹkan tí màá máa rán mọ́nu wọn ni ṣé mo fẹ́ fún wọn gúnkè ní àbẹ́wò so dáwà wa ti ń lọ tipẹ́tipẹ́ tá a pẹ̀ wọn gan wá sí kíni síbi dáwà ìta torí ẹ̀ ṣe rọ́tù fún wọn ò nìyẹn torí náà tẹ́wàá lọ wo mo láwọn post tí mo ti kọ láti 2019 ẹlòmíà sọ pé àwọn ọmọ tán ń ṣe kí mo kọ sí bí lára àwọn post mi mo láwọn ọmọ ṣáìkù míì nílọrin wọ́n ti ní issue pẹ̀lú prof before ọ̀rọ̀ ìkwánu ni àwọn tí mo dẹ̀ ń refer sí àwọn ni àfáàdáwùdù méjèèjì àwọn yìí ló clear sí mi torí pé nǹkan bíi àbẹ́yà ah, bíi march of february or so ìmáàmù Qamardeen hafizahu Allahu ta'ala tán jẹ́ olórí àdúnnàsíyà wọ́n pè wa ni markazi káwá bá wọn dá sí àwọn ọ̀rọ̀ láàrin dr sarumi bákan náà afá dawud pupa àti dúdú eléyìí bí fọ́ọ̀kan tó ṣe dáwọ́rà rárá ni tàdé ń tíráì láti ká lórí ọ̀rọ̀ àwọn prof náà dẹ̀ ni ẹ̀yin yòókù ní mo mọ̀ wípé kí ni ẹ wà pẹ̀lú àwọn prof ní ẹ lè mọ́ wọn sọ̀rọ̀ ìkwánù ló bí gbogbo àwọn líle líle yìí ni so nísìnyí gbà tí prof wá sọ̀rọ̀ nípa ìkwánù mọ́ so nísìnyí káṣí tún máa lè lọ ẹlòmí wa ni ẹ prof bọ́n ṣe ń báwọn èèyàn mi ṣe ẹ mọ prof tẹ́lẹ̀ ni ṣé bí gbogbo yín lẹ́mọ̀ pé wọ́n kò kí náà fún prof ní tọ́píìkì kan wá discuss ìpàtà sọ wúfù wọn náà débẹ̀ wọ́n ń sọ̀rọ̀ bídíà ni wọ́n change tọ́píìkì ẹ ṣe kàn wọ́n ló ní bídíà ń gbà yẹn ṣé bẹ́ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ náà wípé prof wọ́n invite professor Oladosu ní títí ìlú Ìlọrin wọ́n invite wọn sí programu before twenty seventeen yìí náà ni ó ẹ mọ̀ yẹn náà ẹ ṣe pé wọ́n ló ní bídíà ń gbà yẹn ṣé ẹ mọ̀ pé prof ni wọ́n rọ̀ pẹ̀lú àwọn míì tó ṣe pé rírọ̀ rẹ̀ ni àǹfààní wọn ń bẹ èèyàn lè disagree pẹ̀lú wọn lórí àwọn míì ń bẹ so ẹ bá dá wọn fún gbogbo yẹn o ẹ bá dá wọn fún gbogbo yẹn ẹ ń bá wọn ṣe ẹjọ́ ń jókòó papọ̀ ẹjọ́ ń jòkó adábàyánù lè nọ́ọ̀sì bẹ́ẹ̀ jòkó adábàyánù lè nọ́ọ̀sì ẹ̀ ń fíṣítì wọn ẹ̀rí wọn lóní súnà tẹ́ ń promote ń gbà yẹn ẹ̀ ṣe fi gbogbo àwọn nǹkan yẹn bà dá àwọn tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìkwánù lè mí mọ̀ pẹ̀lú prọ́fù bífọ́ ọ̀rọ̀ ìkwánù ní markazi lọ́dọ̀ títí wá ó àrí prọ́fù lóní súnà a lè disagree pẹ̀lú àwọn mọ̀wákì fún wọn kọ̀ọ̀kan ṣùgbọ́n àrí wọn lóní súnà èèyàn kún ò lè máa parọ́ mọ́ wa intaasi lórí ẹ̀ kó lóun la wà lórí ẹ̀ so ọ̀rọ̀ ìkwánu oní tẹ́mi mọ́ tí wọ́n bá dẹ̀ ń ṣe dìfẹ́ǹsì fún ìkwán èmi náà ṣe kí ni mo rédí àti ṣe rọ́dù fún wọn ṣùgbọ́n wọn ṣe dìfẹ́ǹsì fún ìkwánu mọ́ kí tún máa mú wọn lórí ọ̀rọ̀ ìkwánu yẹn ni ah, ojú máa mọ̀ tì mí ẹ̀rọ ọlọ́run bá ń bẹ̀ mí ó ń bà mí so mi nífẹ̀ẹ́ kó ṣe wípé nǹkan tí bí ìgbà tí èèyàn ṣàfẹ́ mọ́ èèyàn fẹ́ mọ́ fi yẹn kan gba star àwùdùbílà ìtàn sọ̀rọ̀ àfẹ́sìlẹ̀ lórí wọn sọmọ wọn sọmọ náà nìyẹn èèyàn máa ń rọmọ ìyá yẹn lọ́wọ́ lórí àti padà níbi àtọ́wù kò ń ṣe pé kéèyàn wo pé àfi kéèyàn kọ́ndẹ́mù ẹ̀tọ́ ẹ̀ bẹ́yìn ṣe ń ṣe nísìnyí wọ́n lo dìfẹ́ǹdì ẹni yìí ló defend the same professor aláró náà ni o lórí ọ̀rọ̀ ó ṣe election náà ni o tó ṣe pé nísìnyí tí ọ̀gá rẹ̀ mú tẹ́lẹ̀ òun ìwọ náà wá padà sínsìn tó ń lálà sí ẹni tó bá sọ pé a lè contest a lọ vote position tó fi ń rinlẹ̀ pé professor aláró doctoral náà níbi sharia so jẹ́mọ́ èyí tó ní ṣe pẹ̀lú prof ìkànnì ẹ̀ so eléyìí mo tuntun sọ́ọ̀sì ipe professor alaro wọn ṣe dìfẹ́ǹsì fún ìkwán ní tó hàn sí ni ó so èmi náà ní tàwa kú fù lórí ìmọ̀ ṣe rùdúrù fún wọn tí bá rí nǹkan míì tí wọ́n ṣe tó tako súnà tó tako táwọn sálàfù sọ́ọ́lì wà lórí ẹ̀ má sọ̀rọ̀ lórí ẹ̀ má tako wọn lórí ẹ̀ ṣùgbọ́n torí pókè wọ́n ṣe àfihàn Allahu Ta'ala fún oníbídíà kan ah, yíò máa wáyé wọn kúrò sálàfù àmì ah, ilé gọ̀dẹ́lẹ́vù yẹn ni mi ilé gọ̀ dé lẹ́vù yẹn tẹ́ẹ̀mù sọ pé mi àti yẹn àjọ sí ní káàmpù kan náà ìdọ̀tí ni pé yẹn ti ẹ̀ bá ru yín rìn ìdọ̀tí onípéyàn bá ru yín rìn èèyàn ṣàdúrà fún oníbídíà ni àwọn circumstances lè pọ̀ jantirẹrẹ tó ń bẹ́ẹ̀ nù táwọn sáláfù gan ṣe mo ti pọ́ǹtì sáwọn míì so yíwù lèmi ó fi wá bá wọn ṣe sọ pé òkè oníbídíà ni wọ́n ń torí yíwù ayẹ́sìn tí wọ́n lè ṣe ni pé àkọ́tọ̀ ah, àwòrán ayẹ́sìn tí wọ́n lè sọ nìyẹn dẹ́nẹ́ ni yìí ni àbòsí lẹ́ ń ṣe ṣé ẹ mọ̀ ẹni yìí lẹ́ni tó rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ fi ń bá lò títí di twenty seventeen yẹn lẹ́gbà lóní sunna àwọn tí wọ́n yà tí wọ́n yà kúrò láàrin lára yín tán yà kúrò lára yín dàúdù dúdú àti pupa àti ẹ̀kẹ́tẹ́ pé ń sọ́ọ́lì àwọn tí mo mọ̀ nìyẹn tí wọ́n ní problem pẹ̀lú mo gbọ́dọ̀ ní problem pẹ̀lú wọn láàárín ìbẹ̀rẹ̀ 2017 àbí ìparí 2016 sí 2017 yẹn. so lórí àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà dẹ̀ ni èyí tó pọ̀ jù nù yín àdínà síà ni àtẹnjẹ́ òṣàdínà síà ni ó ẹ̀ṣìn rẹ̀ nìyí ló ní súnà ẹ̀rẹ̀ mọ̀ pẹ́ni tó rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni nísìnkejì pé ẹ máa lọ wọ́n àwọn nǹkan ẹ̀ wọ́n á sì fẹ́ fi bà ẹni yìí ni èmi ò lọ sí yẹn iṣu táwa mọ tí mo mọ̀ ní mọ́kàzì ọ̀rọ̀ títí wá èyí tí mo mọ̀ mo rẹ̀ kọ́ post lórí ẹ̀ lásìkò ìgbà yẹn náà àsìkò 2018 2019 kankan mọ́ra wọn yẹn ni mo kọ iṣu táwa ní òun lélẹ́yìí mo kọ́ ní nǹkan tó ṣe pé ó wà clear mo dẹ̀ ti sọ náà several times ọ̀rọ̀ ṣe ìkwánu kò ṣe ìkwánu ní èmi àti àwọn ìkwánu à sí ní péjì kan náà àdẹ̀lẹ́jọ wọn péjì kan náà inshàlá torí ẹni tó ń pèpè sí protest ẹni tó ń justify protest ẹni tó ṣe pé ìmọ̀ lálàsẹ̀ àwọn afáàsùn náà tán ti súnà in defense fún àwọn oníbi tí àwọn alkwan muslimun àwọn rúwúsùn wọn bẹ̀rẹ̀ látòrí asanbanna tẹ́ hasan al-udaybi tẹ́ lórí uh, umaru tilmisani tẹ́ lórí uh, àwọn tó tún wá lẹ́yìn wọn ni mustapha mashuru ni hamid tẹ́ lórí mahmud izza gbogbo àwọn yẹn ni muhammad badi mahdi akif kúlù àwọn mubtadi'a so èmi ò ń fi ìtẹ́mi dúró lórí òun sọ yìí mi rí àwọn alìkọ́n muslimun mi rí wọn lóní súnnà pàtàkì jùlọ àwọn ìṣẹ̀lẹ̀ Ar-Rabi'ul Arabi ó ti tú àṣírí wọn ju báwọn àfáà mi gan ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ lọ alhamdulillah Sheikh Al-Albani rùdúdù wọn lórí wọn ló ń lọ yẹn ẹ wọn sọ pé wà lára àwọn fẹ́rọ̀kù ẹ̀sàtẹ́ni wọ̀sàbẹ̀rin kí ṣe ọ̀tọ̀ nìyẹn àní wọ́n ń ṣe rọ́dù fún wọn lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe mi ò rí wọn lóní súnà mo dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tí ó sọ wípé òun close mọ́ Saudi lónìí tó lè bọ́ta nínú àwọn tó jáde ní Saudi náà láwùjọ wa yìí tí wọ́n sọ ní Saudi pé onísúnà náà alukwan muslim ní àsìkò táwa yìí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ wọn kò sí ẹni tó tó bẹ́ẹ̀ wọn so mọ́kìrù tèmi lélẹ́yìí.